take this oduduwa matter serious They, they think see these people they fight for this fight See, dem dey fight am becos of their pockets not knowing that these people are fighting for the freedom of the yoruba people. that a lot of people are scared to even come outside to talk. but for somebody to sacrifice in time to be able to come out to tok say he won't fight for oduduwa people, and some of the yoruba people come outside to let us understand say yoruba people. They talk uh, yoruba pipo dey talk say prof banji akintoye say everything wey they do now because of money now because of in pocket say that is why make yoruba pipo wey dem wan donate They no need to donate but they forget say everything where yoruba people need to do if yoruba people no join hand together, there is no way where they will feel achieve their nation for somebody to come outside and yoruba nation must have a leader where even they put them through Everybody cannot be leader at the same time. Now, a lot of people, another Yoruba man come aside when we say na part of Oduduwa nation. They let us understand, say, this matter, no, even if Prof. told you Akintoye shop millions of money, he said he deserve I said because the kind of fight where they fight for Yoruba land, a lot of Yoruba leaders, where they, the people where they dey for Yoruba, where they dey for the where they be mate of Prof. told you they no fit fight that can fight because they go dey fear to lose their property, but Prof. Banji Akintoye decided to carry his time, sacrifice his time, a lot of things where he get just to see, see, see You know about people, they stop to the permit them, they stop to the pass through pain, just the same thing wey Sunday Igboho do. And as he say Sunday Igboho to saying they come back to Nigeria. E he mean now because the talk say ile baba umbomoleru means he is coming back. He is not scared in his own father's land and nobody can chase him away. It is time for the Yoruba people to wake up. It is time for Yoruba people to fight for their rights. It is time for Yoruba people not to let 1,000 naira make them not change and buy their future because all these old women wey dey for the village Now then they will go carry one sachet of gari, give they will collect one sachet of gari, they will go vote at the end of the day they will suffer from another four years if that is what prof baji Akitoye said that they fight for say eh, and eh, prof baji Akitoye and sunday igboho they fight for say dem no go let this suffer They continue They want create awareness to all yoruba people where they no get opportunity to even see what they happen for social media because many of dem not there for social media but dem dey only dey suffer inside so my people go live on and watch the quick video of yoruba man wey come aside to come let us understand say prof banji you know, dey after money with sunday go gbose how wetin dem dey after Now the freedom of the yoruba people all right my people make una watch the video and may i not forget to let me know Waiting on a thing for the comment section my people. tó fẹ́ máa fi ẹnu yànkanyànkan sí bàbá Bánjí ẹ tún ti fẹ́ bà nǹkan jẹ́ bàbá tó jẹ́ wípé bàbá ti lo ọjọ́ ayé wọn wọ́n ti lo ọjọ́ ọ̀la wọn wọ́n ti lo gbogbo ìgbésí ayé wọn tó bá jẹ́ pé bí bàbá ìṣe ti lo gbogbo ìgbésí ayé ẹ̀ tán ó ní àwọn ọmọọba àwọn òjòyè àwọn bàbá wa àwọn ọba oríṣiríṣi náà ni wọ́n dìde pé jẹ́ kí n wo ẹ̀yìn ọ̀la àwọn ọmọ mi kí ni yóò máa dáa tó bá yẹ pé bàbá yìí wọ́n ṣe ronú wípé yes kí ni tí mò ń ṣe yìí mò ń ṣe lórí àwọn ọmọ mi ni ìgbésí ayé wa ọba máa dáa tó bá jẹ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n ti ronú pé yes ibi táwọn bá dé yìí ó yẹ káwọn dìde pé káwọn tiẹ̀ má kọ́ kú ilẹ̀ Yorùbá ọba máa dáa mo wá rí pé àwọn èèyàn wa wọ́n ti ń sọ̀rọ̀ òdì sí bàbá tó tún jẹ́ pé ó fẹ́ gbà wá lóko ẹrú ta ló wù kí Fúlàní pa ta ló wù kan bẹ́ orí ẹ̀ ta ló wù kó kú nínú inú ẹ̀jẹ̀ ta ni ó bá ẹ̀jẹ̀ wá tó fẹ́ bá ẹ̀jẹ̀ lọ ẹ̀yin èèyàn mi ẹ bá mi lọ́ọ̀fù ṣó yìí bí ṣe sọ wọn bá ni torí máa ṣiṣẹ́ máa tó kúrò ń bẹ̀ bọ̀ mo fẹ́ kẹ́ lọ́ọ̀fù ṣó yìí ta ló wù kó bá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní gbogbo wa bá wá gbogbo alámabẹ́jẹ̀ wàhálẹ̀ ayé bọ̀ ta ló wù kó bá ẹ̀jẹ̀ lọ ta ló wù kó bá ẹ̀jẹ̀ padà síbi tó ti wá ṣe bó wù wá ká kú jẹ́jẹ́ kódà ó pé kéèyàn sùn kó má jí láàárọ̀ ju pé ní ojú ayé ẹ̀ kó dẹ̀ rí ikú tó ń bọ̀ wá pa ẹ́ kó dẹ̀ gbádàálẹ̀ ẹ lórí pàm ẹ̀mí ò ní bọ́lẹ̀ kan náà bọ̀ wá mọ̀ pé ó ti kú ta ló wù bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin brọ́dà wa káàkiri tẹ́ wà lórí agitation yìí pátápátá mi ò ní dárúkọ tẹ́ tó fẹ́ máa fi ẹnu àtẹ́ tẹ́ tó fẹ́ máa búlù bàbá àgbàlagbà Professor Banji Akíntóyè bàbá tó jáde bàbá yẹn ti lólé ayé tiẹ̀ tán o ẹ má jẹ́ ń parọ́ fún yín wàláì tàlà kí bàbá Akíntóyè kan wá kó two hundred million fún bàbá yẹn tí bàbá yẹn bá ná owó yẹn tó bá nà jẹ tó wá dúró lórí pé ọmọ Yorùbá máa dúró kí ló dé tẹ́ ẹ̀ ronú wọ́n ẹsẹ̀ kan ní ayé ẹsẹ̀ kan ní ọ̀run bàbá torí bàbá ti mọ̀ yí pé ikú lè dé at any time ikú lè dé at any time ó lè di àwa tá a dàgbà yìí tá a ti ẹjọ́ mú wọn yìí gan a ní assurance pé ìjọba ẹ̀ la máa kú ṣe fẹ́ gbọ́ ìjọ wo ni gbogbo àwọn èèyàn kú dẹjọ tó ń fúlùjọ olóko ṣebí ìtẹ̀yìn mọ̀ ní dorojatis lẹ ṣe mọ̀ ṣe mọ iye ẹ̀mí tó kú ní april first yẹn ìyàndá sàábà tó ń kọni náà ti kú láàárọ̀ yìí ṣẹ́yìn mọ iye ẹ̀mí tó ti kú nítorí pé wọ́n ní orúkọ ó mà lẹ ṣe ń gbọ́ wọn lẹ ṣe ń wò pé átìsì ló ń kú átìsì ló ń kú ọ̀pọ̀lọpọ̀ ti kú láàárọ̀ yìí ẹ̀mí tó ti lọ nílùú nàìjíríà ẹ̀mí tó ti lọ ní Canada ẹ̀mí tó ti lọ ní Germany ẹ̀mí tó ti lọ ní Italy ẹ jẹ́ ká fi ara wa sílẹ̀ ká mọ̀ wípé yes ibi tí kinní bá bá wa dé ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé ọlọ́run ló ní kó ṣe bẹ́ẹ̀ ìjà táwa ń jà àwọn òjàjàpá afẹ́ rówó kan lu nàìjíríà torí níjọ́ kan èèyàn kan pè mí sákèésí kan wọ́n ní bọ̀bọ̀ kan Jimmy wọ́n ló lọ sórí kinní wọ́n ló bà mí jẹ́ gan-an lórí YouTube kó tó di pé wọ́n wọ̀n rẹ̀ wọ́n nídìí láti wọ̀nù yẹn irú ẹ̀ irú wọn kóòtù lèèyàn ti máa ń pàdé pẹ̀lú irú wọn ẹ̀yin èèyàn mi ẹ ṣí àkíní yìí ẹ jẹ́ kó kan gbogbo àwọn tó ń agitate tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ tí èmi ààrẹ Almaroof ń sọ yìí ó wọ̀ yín lára ẹ jẹ́ kó kàn wọ́n lára ha ìwọ ọmọ ìyá mi tó wò mí kò sírú mọ́tò tó lè gùn wàá gun pósí o ìwọ ọmọ bàbá mi tó ń wò mí kò sírú ilé tó lè kọ́ wàá gun pósí o ìwọ bàbá mi tó ń wò mí kò sírù ìyàwó tó lè fẹ́ wàá gun pósí o brọ́dà mi kò sírù góòdù tá a lè tò sọ́nù tá a lè kó sọ́wọ́ wàá gun pósí o kò sírù air flight tí ò bá àwòkọ ní wàá gun pósí o kò sí bí chọ́ọ̀chì ò bá àṣẹ tóbi tó wàá gun pósí o kò sí bí mọ́ṣáláṣí ò bá àṣẹ tó wàá gun pósí o kódà kó o swimming pool nínú living room ẹ̀ wàá gun pósí o wà láìtàláì kò wá sí irú owó tó o ní tó o kó sínú àkáǹtì wàá gun pósí o kò sí irú ọlá tó o ní tó o kó sínú àkáǹtì wàá gun pósí o ìyá mi kò sí irú aṣọ tó wù kó o lè wọ̀ wàá gun pósí o àmọ́ kó tó di pa wàá gun iṣẹ́ wo ni wọ́n fẹ́ kọ́lẹ̀ nílẹ̀ òkòtò òjìrè ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ sọ fún àwọn tó o bí nílẹ̀ kóòtù òjire irú ìwà wo ni wọ́n fẹ́ wù kí èèyàn lè mọ̀ irú àríkọ́gbọ́n wo ló yẹ ká ṣe fáwọn ọmọ wa nílẹ̀ kóòtù òjire gbogbo wa ikú òun nìkankan inú Ramadan tá a wà yìí a kò ń ṣàdúrà ni ìwọ tó já àfa ṣọlọ́run ti gbàdúrà ẹ̀ náà ìwọ lè mọ́mù ṣọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀ ìwọ pásítọ̀ kìkì ṣọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀ ìwọ babaláwo tó lówó tó lóògùn tó ní tó lè dáfẹ́ èrè ǹjẹ́ ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀ gbogbo ohun tó yóò bá àwòkọ ní ọmọ ìyá mi wàá gun pọ́ sí ẹ má tún jẹ́ ká fi ẹnu àtẹ́ lu bàbá adébóyè bàbá pọfẹsọ banjẹ akíntóyè bàbá tó fẹ́ gbà yín nínú oko ẹrú ẹ̀yin ọmọ yorùbá ẹ ti tún mú ẹnu ẹ ti tún ṣẹnu gbọ̀ngbọ̀ sí ìyá abíọ́lá onítìrí àwọn yẹn ti sáìn wọ́n sáìn gẹ́gẹ́ báwa náà ṣe sáìn wọ́n dúró gẹ́gẹ́ báwa ṣe dúró mo lè sọ fún yín pé irú ìyá yẹn ó bá wà lẹ́nu ẹni bọ́tí inú wa dùn wípé ó jọ̀ọ́ ni wa kí ló ń sọmọ Yorùbá kí ló jẹ́ pé gbogbo nǹkan ti wá àwọn èèyàn wa tó fẹ́ gbà wá kó lóko ẹrú ẹ̀tì tó ń bú wọn ẹ̀yọ́ ọmọ kóòtù òjìrè ẹ̀tọ́ ti jáde gbogbo ilé tó bá wù kó o ní wàá gún gbó sí. Si gbogbo mọ́tò tó bá wù kó o ní wàá gun pó sí i gbogbo viewers tó bá wù kó o fẹ́ ní o máa gun pó sí o torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín nítorí èrò owó tẹ̀ ń gbà lórí YouTube owó tẹ̀ ń gbà lórí Facebook òun ló jẹ́ kẹ́ máa ṣe tẹ́ ẹ bá wò ẹ rí i pé mi ò dúró owó torí mi rí monetize ṣe tó bá fẹ́ mi náà má gbà o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ brọ́dà mi kọ́ ló lòtù ẹ̀yin ìjọba wa ẹ̀yin ọmọ wa ẹ̀yin gọ́fúnà ẹ̀yin àbúrò wa ẹ̀yin sísítà wa tẹ́ ẹ wà nínú òṣèlú gbogbo ẹ̀yin gómìnà west àsìkò ti tó tó yẹ kẹ́ ẹ lajú nítorí ikú yẹn ń bọ̀ wá kàn yín àmọ́ tẹ́ ẹ bá wá fẹ́ kú nínú ẹ̀jẹ̀ ẹ tètè ṣe ẹ̀tọ́ torí plan tó ń ní lórí wa ojú nǹkan tẹ́ ń lò lò lọ ààrẹ almaruf náà ni ọmọràn míyàn ọmọ gbájókòó jẹ àwòjókòó jẹ igbá ò bá jókòó jẹ atẹ́ àwùjọ òbájókòó jẹ́ àfàyà pérégede good morning everybody bye.